wẹ́dà máa já wẹ́dà máa já wọ ta ni. irin yẹn wẹ́dà máa yẹ. irin yẹn ni. Èmi mọ̀ pé mọ̀ pé nínú yìí mọ̀ pé nínú kọ́lá jọ ní ìmọ̀ pé nínú kọ́lá jọ. Èmi ò mọ̀ à ẹ̀rẹ̀ fà. Wọ́n ṣe fọ́ mi ní ọ̀sẹ̀ fún ẹ̀ ṣe fọ́ ọ̀jọ̀ láì tẹ̀sí máa lọ́ mọ̀. Kọ́kọ́ yọ ọ́ sọ fún mi. Ṣé mi mọ̀ ni? Wá kí ní kọ́kọ́ tẹ̀sí. Láti mọ̀ ní ìmọ̀ kọ́ ti ṣe jẹ̀ náà. Ṣé ìlànà àbí sí i? kọ́kọ́ àjọsìn kó tight kó yìí kò ṣe àjọsìn kí ló ń ṣe. wọ́n dẹ̀ sọ fún ẹ lẹ́ẹ̀kan kí ló ń ṣe kó tight àbí ẹ sọ náà ẹ lọ àṣàì. mi gbọ́. bọ́ọ̀lù ṣe tẹ́ ìṣẹ́ wa ní sùn wọ́n máa lọ bójú ibo láti shoot. lásìkò tẹ̀. ẹgbẹ́ òun ẹgbẹ́ òun ló sọ ẹ ìyá ìdó wà báyìí. ojú mi. farabalẹ̀ sọ máa wọlé kò o bọ́ọ̀sì ẹ̀jọ̀ bọ́ọ̀sì wà láì ẹ̀jọ̀ nílé ọjọ́ ẹni tó wà sports nílé don't blame me what was wrong you. Bọ́lá you dey first. stop blaming me. stop blaming me. did I know. Àti ìyàjá ìyàtẹ́ máa wọ̀rẹ̀ sẹ̀. Ẹ̀ka fi eléyìí náà gbìn ẹ na ọ ma ja wẹ́dà ma ja sẹ́ oh, wẹ́dà gé láàrin méjì ẹ kọ̀ọ̀kan yà wà fún banquet. <laughs> gbogbo yìí mo mọ̀ mo máa rìkọ́dù yìí ẹ bẹ́ẹ̀ kí ẹ wá ẹ̀fọ́ ẹ jà máa lò.